lóòkù orí kẹwàá. lẹ́yìn nǹkan wọ̀nyí olúwa sì yan àádọ́rin ọmọ ẹ̀yìn mìíràn pẹ̀lú ó sì rán wọn ní méjì méjì lọ ṣáájú rẹ̀ sí gbogbo ìlú àti ibi tí òun tìkára rẹ̀ yóò gbé dé ó sì wí fún wọn pé. ìkórè pọ̀ ṣùgbọ́n àwọn alágbàṣe kò tó nǹkan nítorí náà ẹ bẹ̀ olúwa ìkórè kí ó lè rán àwọn alágbàṣe sínú ìkórè rẹ̀ ẹ mú ọ̀nà yín pọ̀n sáwò ó èmi rán yín lọ bí ọ̀dọ́ àgùntàn sáàrin ìkookò ẹ má ṣe mú àsùnwọ̀n ẹ má ṣe mú àpò tàbí bàtà ẹ má sì ṣe kí ẹnikẹ́ni ní ọ̀nà ní ilékílé tí ẹ̀yin bá wọ̀ kí ẹ kọ́ wípé àlàáfíà fún ilé yìí bí ọmọ àlàáfíà bá sì ń bẹ níbẹ̀ àlàáfíà yín yóò bà lé e ṣùgbọ́n bí kò bá sí yóò tún padà sọ́dọ̀ yín ní ilé kan náà ni kí ẹ̀yin kí ó sì gbé kí ẹ máa jẹ kí ẹ sì máa mu ohunkóhun tí wọ́n bá fi fún yín nítorí ọ̀yà alágbàṣe tọ́ sí i ẹ má ṣe ṣí láti ilé dé ilé àti ní ìlúkìlú tí ẹ̀yin bá wọ̀ tí wọ́n bá sì gbà yín ẹ jẹ ohunkóhun tí a bá gbé ka iwájú yín ẹ sì mú àwọn aláìsàn tí ń bẹ nínú rẹ̀ láradá kí ẹ sì wí fún wọn pé ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀ sí yín ṣùgbọ́n ní ìlúkìlú tí ẹ̀yin bá sì wọ̀ tí wọn kò bá sì gbà yín nígbà tí ẹ̀yin bá sì jáde sí ìgboro ìlú náà kí ẹ̀yin kí ó sì wí pé ekuru yekuru ìlú yín tí ó kù sí wa lára a gbọ̀n ọ́ sílẹ̀ fún yín ṣùgbọ́n ẹ mọ èyí pé ìjọba ọlọ́run kù sí dẹ̀dẹ̀ sí yín ṣùgbọ́n mo wí fún yín yóò sàn fún sódómù ní ìjọ náà jù fún ìlú náà lọ ègbé ni fún ìwọ kórasínì ègbé ni fún ìwọ bẹtisáídà nítorí ìbáṣepé a ti ṣe iṣẹ́ agbára tí a ṣe nínú yín. No ní Tírè òun Sídónì wọn ìbá ti ronúpìwàdà láéláé wọn ìbá sì jókòó nínú aṣọ ọ̀fọ̀ àti nínú eérú ṣùgbọ́n yóò sàn fún Tírè òun Sídónì nígbà ìdájọ́ jù fún ẹ̀yin lọ àti ìwọ Kàpánáómù a wá gbé ọ̀gá dé òkè ọ̀run a ó rẹ̀ ọ́ sílẹ̀ dé ipò òkú ẹni tí ó bá gbọ́ ti yín ó gbọ́ ti èmi ẹni tí ó bá sì kọ̀ yín ó kọ̀ mí ẹni tí ó bá sì kọ̀ mí ó kọ̀ ẹni tí ó rán mi. àwọn àádọ́rin náà sì fi ayọ̀ padà wípé. olúwa àwọn ẹ̀mí èṣù tilẹ̀ forí balẹ̀ fún wa ní orúkọ rẹ. ó sì wí fún wọn pé. èmi rí sátani ṣubú bíi mọ̀nàmọ́ná láti ọ̀run wá. kíyèsí i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 ní wákàtí kan náà jésù yọ̀ nínú ẹ̀mí mọ́ ó sì wí pé. mo dúpẹ́ lọ́wọ́ rẹ bàbá olúwa ọ̀run òun ayé pé ìwọ pa wọ̀nyí mọ́ kúrò lọ́dọ̀ àwọn ọlọ́gbọ́n àti amòye ìwọ sì fi wọ́n hàn fún àwọn ọmọ ọwọ́ bẹ́ẹ̀ ni bàbá bẹ́ẹ̀ ni ó ṣàyẹ ní ojú rẹ̀ ohun gbogbo ni a fi fún mi láti ọ̀dọ̀ bàbá mi wá kò sì sí ẹni tí ó mọ ẹni tí ọmọ yìí ṣe bí kò ṣe bàbá àti ẹni tí bàbá yìí ṣe bí kò ṣe ọmọ àti ẹnikẹ́ni tí ó bá sì wu ọmọ láti fi hàn fún. ó sì yí padà sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ní apá kan ó ní. ìbùkún ni fún ojú tí ń rí ohun tí ẹ̀yin ń rí nítorí mo wí fún yín wòlíì àti ọba púpọ̀ ni ó ń fẹ́ láti rí ohun tí ẹ̀yin ń rí wọn kò sì rí wọn àti láti gbọ́ ohun tí ẹ̀yin ń gbọ́ wọn kò sì gbọ́ wọn. sì kíyèsí amòfin kan dìde ó ń dán wò ó ní. olùkọ́ni kí ni èmi ò ṣe kí èmi kí ó lè jogún ìyè àìnípẹ̀kun. ó sì bíi pé. kí ni a kọ sínú ìwé òfin? bí ìwọ ti kà á. ó sì dáhùn wípé. kí ìwọ kí o fi gbogbo àyà rẹ àti gbogbo ọkàn rẹ àti gbogbo agbára rẹ àti gbogbo inú rẹ fẹ́ olúwa ọlọ́run rẹ àti ẹnìkejì rẹ bí ara rẹ. ó sì wí fún un pé. ìwọ dáhùn rere ṣe èyí ìwọ ó sì yè. ṣùgbọ́n ó ń fẹ́ láti dá ara rẹ̀ láre ó wí fún jésù pé tá a sì ní ẹnìkejì mi. jésù sì dáhùn ó wí pé. ọkùnrin kan ti jerusalem sọ̀kalẹ̀ lọ sí jericho ó sì bọ́ sí ọwọ́ àwọn ọlọ́ṣà tí wọ́n gbà á ní aṣọ wọ́n ṣá a lọ́gbẹ́ wọ́n sì fi í sílẹ̀ lọ ní àìpa ní àpatán ní alábàápàdé ni àlùfáà kan sì ń sọ̀kalẹ̀ lọ lọ́nà náà nígbà tí ó sì rí i ó kọjá lọ ní ìhà kejì bẹ́ẹ̀ náà sì ni ọmọ Léfì kan pẹ̀lú nígbà tí ó dé ibẹ̀ tí ó sì rí i ó kọjá lọ ní ìhà kejì ṣùgbọ́n ará Samaria kan bí ó ti ń re àjò ó dé ibi tí ó gbé wà nígbà tí ó sì rí i àánú ṣe é ó sì tọ́ ọ lọ ó sì dì í lọ́gbẹ́ ó da òróró wọn ti wáìnì sí i ó sì gbé e lé orí ẹranko tí òun tìkálà rẹ̀ ó sì mú un wá sí ilé èrò ó sì ń ṣe ìtọ́jú rẹ̀ nígbà tí ó sì lọ ní ijọ́ kejì ó fi owó idẹ méjì fún olórí ilé èrò ó sì wí fún un pé máa tọ́jú rẹ̀ ohunkóhun tí ìwọ bá sì ná kún un nígbà tí mo bá padà dé èmi ó san án fún ọ nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ta ni ìwọ rò pé ń ṣe ẹnìkejì ẹni tí ó bọ́ sí ọwọ́ àwọn ọlọ́ṣà. ó sì dáhùn wípé. ẹni tí ó ṣàánú fún un ni. jésù sì wí fún un pé. lọ kí ìwọ kí ó sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. ó sì ṣe bí wọ́n ti ń lọ ó wọ ìletò kan obìnrin kan tí à ń pè ní màtá sì gbà á sí ilé rẹ̀ ó sì ní arábìnrin kan tí à ń pè ní Maria tí ó sì jókòó lẹ́bàá ẹsẹ̀ Jésù tí ó ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n Màtá ń ṣe ìyọnu ohun púpọ̀ ó sì tọ́ wá ó ní. Olúwa ìwọ kò kúṣú sí i tí arábìnrin mi fi mí sílẹ̀ láti máa nìkan ṣe àìsí mi wí fún un kí ó ràn mí lọ́wọ́. ṣùgbọ́n Jésù sì dáhùn ó sì wí fún un pé. Màtá Màtá ìwọ ń ṣe àníyàn àti làálàá nítorí ohun púpọ̀ ṣùgbọ́n ohun kan ni a kò lè ṣe aláìní Màríà sì ti yan ipa rere náà tí a kò lè gbà lọ́wọ́ rẹ̀